mo kí wa kú dédé àsìkò yìí a kú bójú ọjọ́ ṣe rí níbi gbogbo káàkiri ti bútòrò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé mo kí àwa ọmọ Yorùbá àwa tó ṣe wípé a jọ gbà yí pé a ní ibòmíì tá lè tọ́ka sí ní orírun wa ju Òtù Ìfẹ́ lọ a ní ibòmíì tá a lè pè ní ilé ju ilẹ̀ yorùbá kan náà tí a jọ wáyé lọ ilẹ̀ yorùbá tá à ń sọ yìí kẹnú ó sì tóbi púpọ̀ ó tún wá jẹ́ ilẹ̀ tó ń sàn fún wàrà àti oyin tó ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ wa mọ ìwúlò rẹ̀ bẹ́ẹ̀ sì la sì rọ́gọ̀rọ̀ èèyàn tí wọn ò mọ ìwúlò rẹ̀ àmọ́ kò sí ohun tó ń fi ìyà jẹ wá bọ̀ láti ọjọ́ tó ti pẹ́ àìkú ẹnu ìrun kọ́kọ́ jẹ́ ọ̀kan lára ìṣòro tí à ń kojú nílẹ̀ Yorùbá ẹ̀ẹ̀kejì ni àwọn onímọ̀ tara ẹni nìkan bẹ́ẹ̀ sì ni ìkẹta àwọn alábọ̀dé náà tún kún tó ṣe yí pé tá a bá jọ sọ̀rọ̀ àwọn náà wọ́n lọ gba wọ́n lọ pé tẹ́bù òfin ní fí tẹ́bù òfin ní dà àwọn irú àwọn èèyàn bẹ́ẹ̀ náà ń bẹ tó ṣe pé a máa rò pé Yorùbá ni wọ́n inú wọn ń bẹ tó ṣe pé wọ́n jẹ́ Yorùbá nínú ẹ̀jẹ̀ ṣùgbọ́n nínú ìwà wọn ò jẹ́ Yorùbá a sì ráwọn tó ṣe wípé wọn èé ṣe Yorùbá rárá rárá àmọ́ táwa tá à ń rò pé Yorùbá ni wọ́n irú àwọn ẹni báyìí gbogbo nǹkan tí ó mú ìpalára bá ilẹ̀ yorùbá ni ó máa bẹ ní òkà àyà wọn wọn ò ní wá ìlọsíwájú ilẹ̀ yorùbá bá a ṣe ń darapọ̀ ọmọ mi lórí ètò yìí ẹ máa bá mi ṣe program tọrọrọ̀ tó kan gbogbo àtọ́ka gbogbo ìlú tá a sì fẹ́ kí a kọ́ ẹ̀kọ́ ká sì mọ ibi tí à ń lọ ni hmm, tá a fẹ́ ká kẹ́kọ̀ọ́ ká mọ ibi tí à ń lọ tí a bá gbàgbé a rí wípé ní nǹkan bíi ọdún tó lọ ọgbà tí a ti fẹ́ẹ́ di ìbò ààrẹ ni àwọn awuyewuye kan ti bẹ̀rẹ̀ tí àwọn Ìgbò tí wọ́n sì ń sa ipá wọn gidi gan pàápàá lórí ìpínlẹ̀ Èkó ṣùgbọ́n àwọn àgbàlagbà tí wọ́n lójú inú tí wọ́n sì ní ìwòye wọ́n ti ń dabọ̀ kínní bọ̀ lọ́jọ́ tó ti pẹ́ ìpè tá a bá ṣọ́ra o àwọn àlejò kọ́mọ̀sípò ni wọ́n máa pa àṣẹ fún wa àwọn àlejò kọ́mọ̀sípò àwọn ni wọ́n gba ilẹ̀ wa tí a bá wo ìgbà tí election kù bí ọjọ́ mélòó kan rògbòdìyàn tó wá pọ̀ léè tí àwọn Ìgbò tí wọ́n ń gbé ní Èkó tí wọ́n bẹrẹ sí ní pariwo èkó yìí ṣe ìlú ẹnìkan no ní Lagos State ìpínlẹ̀ Èkó kò sẹ́ni tó ní àwọn ẹ̀yà míì ń bẹ tápà ń bẹ haúsá ń bẹ fúlàní ń bẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀yà tá a ní lórílẹ̀ wa nàìjíríà iná ni wọ́n wà ní ìpínlẹ̀ èkó kò sẹ́ni kankan tó fọwọ́ lálẹ̀ fún wa jókòó jẹ́ haúsá sọ pé èkó kìí ṣe tẹnìkan àwọn yíbò yìí náà ni tàbá sì wo ìgbà tí ọ̀rọ̀ ìbò ń bọ̀ Chinedu tí wọ́n fà kalẹ̀ kó dìbò láti dupò gómìnà ní abẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party èyí tó fojú hàn gbangba gbangba pé ìyá rẹ̀ Ìgbò ni wọ́n sọ pé bàbá rẹ̀ Yorùbá ni ṣùgbọ́n tó fojú hàn gbangba gbangba pé ìyá rẹ̀ Ìgbò ni tó sì lórúkọ Chinedu nígbà tó fẹ́ẹ́ di ìbò sí ilé ìgbìmọ̀ asòfin Èkó kò lo Chinedu sígbà náà ṣùgbọ́n gbòòrí pé pẹ̀lú bí nǹkan ṣe ń lọ gbogbo àwọn propaganda tí àwọn Ìgbò ti ṣe ní Èkó àwọn tí ń lẹ́nu ó gbé Chinedu sí tá a bá wo ìgbà tí a fẹ́ di ìbò ààrẹ tá a bá wo ẹ̀gbin tí wọ́n fi lọ̀ wá wọ́n lọ sí àwọn ààfin àwọn ọba wa kan ní Èkó wọ́n lọ kó àwọn ọlọ́pàá dà bẹ́ẹ̀ ẹlẹ́ṣẹ̀ kù mo rò pé ó kù ọ̀túnla gbogbo náà rí bí wọ́n ṣe kó àwọn ológun wọ Èkó lẹ́yìn tí gómìnà ilé ìfowópamọ́ Central Bank Emefiele gbogbo wọn jọ̀mọ́ sí káwọn ológun Èkó ilé ìkún tó dá ìlà ìlú bọ́pọ̀lọpọ̀ àwọn yẹn pé ẹ jẹ́ ń jókòó mi ilé jàre ṣe dandan ní kí n dìbò ni wọ́n ṣe gbogbo yún àwa náà rí bí ìbò ṣe lọ nígbà tá a dìbò ààrẹ tán tó ṣe pé tí wọ́n fi là wá nípa ìbò ààrẹ ní ìrọ̀pọ̀ ọ̀wọ́ ẹgbẹ̀rún mọ́kànlá ẹ wo ibi tí wọ́n lọ wọ́n lọ sí aláwùsà wọ́n lọ gbé fúláàgì Biafra nílẹ̀ Yorùbá wọ́n lọ gbé bẹ̀ ojú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá là nígbà náà léè tó sọ pé adẹ̀ ń pariwo fáwọn yẹn gbà ọ̀rọ̀ ẹ̀ ń sàásì àwọn kinní ìmọ̀ tí wọ́n fẹ́ ṣe wọ́n fi bẹ̀rẹ̀ sí ní pète ọ̀làálẹ̀ wọ́n ti òní pète ọ̀làálẹ̀ ni gbogbo oríṣiríṣi aṣíwájú bọ́lá ahmed tinubu kì í ṣe gómìnà èkó ẹnìkan ṣoṣo tó lè pàṣẹ fún iléeṣẹ́ ológun ni ààrẹ tó bá jẹ́ ààrẹ orílẹ̀-èdè lónìí olónìí aṣíwájú bọ́lá ahmed tinubu nìkan ló lè pàṣẹ fún gbogbo iléeṣẹ́ ológun nígbà tí àwọn dss àti efcc jọ ń fa wàhálà ní èkó ọwọ́ kan àṣẹ kan péré làṣíwájú pa èyí dss kún bẹ́ẹ̀ ẹ̀fìbẹ̀lẹ̀ fún wọn ipò ààrẹ nu gómìnà ìpínlẹ̀ èkó ò lè pàṣẹ irú ẹ̀ ààrẹ orílẹ̀-èdè ló lè pàṣẹ irú ẹ̀ kọjú ológun ààrẹ orílẹ̀-èdè ló lè pàṣẹ ilé ìgbìmọ̀ asòfin ò lè pa ààrẹ nìkan lálágbára èèyàn débi wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ ọ̀rọ̀ lẹ́kì tó géètì gbogbo ẹ̀ á síwájú lónìí lẹ́kì tó òun kọ́ ló ní ibi tẹ́ ẹ bá ti rí ẹ bà nǹkan rẹ̀ jẹ́ wọ́n dáná sun nǹkan lẹ́kọ̀ọ́ ọmọ yorùbá tọ́rọ̀ òye wọ́n kó wọn bọ́ra wọ́n fáwọn tọ́ọ̀gì lówó wọn ná ẹ̀dẹ̀kóró ó wá di gbàrà a fẹ́ dìbò gómìnà a wá bẹ̀rẹ̀ sí ní ṣe ìtanijí lọ́tún lọ́sì a lè gbé ìgbà tá a fẹ́ dìbò ààrẹ gbogbo àwa tá a ń wò mí la mọ ipa tá a kó ń gbà náà láti inú oṣù kẹwàá ọdún tó lọ tí wọ́n ti fún aṣíwájú bọ́lá ahmed tinubu ní tíkẹ́ẹ̀tì ńlá àti wo là àti sùn là àti wo tá a bẹ̀rẹ̀ sí ní tàwọn èèyàn jí nígbà àkọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn èèyàn ń bú wa wọ́n ń ṣe gbogbo ẹ̀mí náà ah, ẹjẹ́ àfọkànbalẹ̀ ọ̀rọ̀ Yorùbá ní ìṣàkọ́lọ́ kàn báyìí ọ̀rọ̀ ọkọ̀mọ owó di ààrẹ lọ́kọ́kọ́ kan ní tó ti bàjẹ́ kọjá abẹ́ yìí ẹ mọ́dẹ̀ tẹ̀lé lẹ́gbọ́fà yíbò yíbò ò níbì kankan lọ láńlọ́ọ̀kì ni wọ́n wà wọn ò ní kankan lọ àwọn ń jẹ sàárà ni ìpínlẹ̀ márùn ni wọ́n fún wọn ní South East gbogbo ìpínlẹ̀ márùn-ún wọn déédéé ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹyọ kan ni déédéé ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹyọ kan ká tó wá sọ ìpínlẹ̀ Èkó ìpínlẹ̀ Ògùn ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ Èkìtì ìpínlẹ̀ Oǹdó a wọnú Ẹdó a sì wọ Delta a wọ inú àwa náà la ní wọ Kwara la ní wọnú Kogi tá a sọ fún wa ń gbà wọn. a bẹ̀rẹ̀ in tó ṣẹlẹ̀ àti tí wọ́n hù àti bí ó ṣe pé gbogbo Ìgbò pátá bí wọ́n ṣe pẹ́ lẹ́kọ̀ọ́ tó Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ńlọ̀ta wọn gbogbo nǹkan amáyédẹrùn téèyàn sì fi ń gbádùn láyé aṣíwájú bọ́lá ahmed tinubu ni nígbà tèmi wà lẹ́kọ̀ọ́ tíjọba ìpínlẹ̀ èkó bẹ̀rẹ̀ sí ní tú àwọn iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama primary school and secondary school ṣe àwọn yíbò tó ṣe pé àràtà àràgbó ni wọ́n bá délẹ̀ yorùbá wọ́n bá dẹ́kù àwọn lọ́mọ wọn pọ̀ jù níléèwé ìjọba tí wọ́n jẹ àǹfààní ìjọba aṣíwájú bọ́lá ahmed tinubu wọ́n jẹ ti fáṣọlá wọ́n jẹ ti ambode wọ́n tún jẹ ti sanwó-olú yìí náà àmọ́ ń gbòó dìbò oore pẹ́wèrè gbàgbé ọ̀rọ̀ àná wọ́n ní rárá o ń bà ń dí ìgbò ni kedú làwọn bá lọ léyìí tí gbogbo wa sì rèé léyìí tí gbogbo wa rèé àmọ́ ń gbòde ọ̀rọ̀ ti ìbò gómìnà oníwàpẹ̀ra wa mo dúpẹ́ gbogbo àwa nípínlẹ̀ èkó àgbàgbé pé bóyá sanwó-olú ṣẹ̀wá àbẹ́nìkan àwọn kan ni wọ́n ń jẹ́ tí wọn ò fẹ́ nìkan jẹ́ ọ̀rọ̀ ìlú ní pé ká máa kówó jẹ ìpínlẹ̀ Èkó lágbára àti fún àwọn ọmọ ìpínlẹ̀ Èkó ní grant ẹlẹ́kọ̀ọ́ ló lówó ẹni tẹ́ bá sọ̀rọ̀ nípa nínú ọrọ̀ ajé Áfíríkà ọrọ̀ ajé ìpínlẹ̀ Èkó ló wà ní ìkarùn-ún àwọn ọmọ bíbí ìpínlẹ̀ Èkó àwọn ọmọ Yorùbá ti ń bẹ ní ìpínlẹ̀ Èkó ìjọba ìpínlẹ̀ Èkó tẹ́ báwo pẹ́ dá o lọ́dọọdún o a mọ̀ fún àwọn èèyàn wa ní grant o five five million lọ́dọọdún bóyá ká bẹ̀rẹ̀ látòrí iye population báyìí local government by local government irú iṣẹ́ wo ni wọ́n fẹ́ ṣe tá a bá ń fún wọn gbogbo irú ẹ̀ àṣẹ kìí ṣe wípé à ń faná sílùú títí yọ púrúkú ẹkíní kan ṣe a gbọ́dọ̀ wo bóun ni ìgbáyédẹ́kùn ìdẹ̀kùn àwọn ìgbáyégbẹ́rùn àwọn ará ìlú ọmọ bíbí ìlú tó sì pé wọn ò fi ráyé gbé tálàfíà ó sì wà wọn ò rò ń jẹjẹ tó ṣe pé ayé ti dayé díjítà báyìí tó ṣe pé bóyá káàdì láàfún wọn ní o àwọn tó bá ti jọ́ mọ̀ ìlú iye báyìí láàmọ̀ fún wọn lóṣooṣù nǹkan báyìí iye business báyìí la fẹ́ ṣe ẹja fún wọn ní grant akọjà báyìí nígbà bá kọ ọjà lọ rẹpẹtẹ kọ́tán nípínlẹ̀ èkó àwọn yíbò lẹ́ẹ̀tọ́ bá ń bẹ̀ ní alábà yíbò ní fọwọ́ lalẹ̀ nílẹ̀ yorùbá ẹ lè rí ìdánwò tí yorùbá bá ń gbọ́jà lọ lu wọn lọ ta ọjà yorùbá kan ò lè jẹ alága ọjà ṣùgbọ́n nítorí wípé a gbà wọ́n ẹ má ti sọ fún wa pé tí ẹ bá sì ti fẹ́ bẹ́ẹ̀ yíbo ni ah my brother don't talk about tribalism o wọ́n bẹ́ wọ́n bá ti di pàṣírí wọ́n ti fẹ́ tú àmọ́ ńgbà tí ó dìbò gómìnà gbogbo wa àfọwọ́sowọ́pọ̀ àforíkorí wípé ojú ò gbọdọ̀ tẹ̀yìn ìgbẹ̀tì tójú bá ti tẹ̀yìn ìgbẹ̀tì ojú ti te èkó lé tó bá èkó lé ojú ti ti gbogbo ilẹ̀ yorùbá tó rámù wánu àmú wánu àmúwánu àdúpẹ́ àdìbò gómìnà àjáde tẹ́ ẹ̀ bá gbàgbé mo ṣe yorùbá ronú series one fún aṣíwájú bọ́lá ahmed tí nígbà tó di pa dìbò tá a ti rí bí ọ̀rọ̀ ṣe ń lọ àtàwọn tọ́rọ̀ òye àṣàlàyé àtúnṣe ìmíì fún gómìnà wa sanwó-olu àtàwọn èèyàn ìpínlẹ̀ èkó ńgbà náà tó ti pé a pín síta àwọn tó mọ̀ mí mi ìsolóṣèlú mi ò ẹ pé bóyá ẹ campaign party kan àbí mo wá sẹ́ndì kínní sẹ́nì kan gbẹ̀yìn ẹ̀yìn èèyàn mo ṣe kínní fún Sanwó-Olú ni o àbí mo ṣe fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu mo ṣe fún ilẹ̀ Yorùbá àtọjọ́ ọ̀la ilẹ̀ Yorùbá nígbà náà ojú gbogbo wa ti wàhálà tẹ ẹ bá dá àwọn ibì kan àwọn Yíbò wọ́n ti gbàbẹ̀ mọ́ wa lọ́wọ́ nípínlẹ̀ Èkó pé ọ̀nàrẹ́bù tí ó bá jáde ń bẹ̀ o spíkà tí ó bá jáde ń bẹ̀ o Yíbò ló gbọ́dọ̀ jẹ́ kò síbi tí yorùbá bá pọ̀ sí nílẹ̀ yíbò àbáwúsá bá pọ̀ sí nílẹ̀ yíbò àbẹ́yàmí bá pọ̀ sí nílẹ̀ yíbò ẹ kánsélọ̀ lásán kò lè jáde ńbẹ̀ ilé ìwájú oyè wa wọ́n sì ń sọ yí pé wọ́n nàìjíríà táwa bá dẹ̀ ti ń pariwo pé láéláé o ilẹ̀ yorùbá fúnlẹ̀ yorùbá ni ilé ìgbìmọ̀ asòfin wa yorùbá ló gbọ́dọ̀ wà ńbẹ̀ wọ́n bá bẹ̀rẹ̀ sí ní pariwo tribalism nígbà tí abẹnugan iléègbìmọ asòfin ìpínlẹ̀ èkó ta tó búra fún un fún sáà ẹlẹ́ẹ̀kẹta ọgbà aláàjì múdàsírò ọbaṣá wọ́n sọ̀rọ̀ a ṣe àtúntò òfin èkó fún ọmọ èkó èkó fún ọmọ yorùbá ẹlẹ́ẹ̀kejì òfin ìpínlẹ̀ èkó a tún sí èdè yorùbá ẹjá mọ̀ dé o á tú sí èdè Yorùbá ọgbà tọrọ ìṣẹ̀lẹ̀ oríṣiríṣi là ń rí lórí ìtàkùn ayélujára ṣùgbọ́n èyí tó wá jù iléeṣẹ́ agbóhùnsáfẹ́ kan ń bẹ Arise TV wọ́n wá ṣe ètò lé lórí gbogbo alamọ Arise TV pẹ̀lú propaganda nígbà election tí wọ́n ṣe kò sí tó burú tí àwọn Arise TV bá ń ṣe ti. Àtíkù àbí ti Labour Party àbí ti Tinubu ṣùgbọ́n tóṣèlú bá ti lọ ó wá ku ọ̀rọ̀ ìlú ó ku ọ̀rọ̀ ìlú oríṣiríṣi la rí gbogbo ìwà tí wọ́n wù ńgbà náà ìlú Èkó ìpínlẹ̀ Èkó nílẹ̀ Yorùbá náà sì ní iléeṣẹ́ Arise TV yìí wà tí ọmọ Yorùbá kan lè nírú iléeṣẹ́ bẹ́ẹ̀ nílùú wọn kó sì wá lórí láyà kọ́mọ dánrú ẹ̀wù ọ̀nà gọ́ọ̀mẹ̀ ni ó sì lọ kí wọ́n bá jáde pé ah, kò sí ń tọ́jọ́ ẹ wọ́n ń ṣẹlẹ́yàmẹ̀yà Arise TV ó ti gbàgbé pé ọmọ Anambra wọn ò lè tó lè ta ilẹ̀ fún ní Enugu ká tó wá aṣọ Imo níbi tí tàbí Ebonyi níbi tí tribalism tó ba àwọn Yíbò jẹ́ láàrin ara wọn gan tribalism ara wọn gan ẹ̀ tí ì bá wọn yanjú ẹ̀. Arise TV kó gbá rẹ kẹrù rẹ lọ sí ilẹ̀ Ìgbò kọ́kọ́kọ́ lọ bá wọn paná tribalism ti ń bẹ lára wọn nígbà tí ọ̀wá sọ ó ní ẹyin wọ́n lọ ilé ẹjọ́ òfin orílẹ̀-èdè ń fi kinní kan ó ṣe kinní kan wọ́n lọ ilé ẹjọ́ à ń retí yín ẹgbàá lọ Arise TV gba lọ́ọ̀yà fún wọn o òfin gẹ́gẹ́ bí ìlànà òfin orílẹ̀-èdè ìjọba àpapọ̀ lè ṣòfin. So ìpínlẹ̀ kọ̀ọ̀kan lè ṣòfin òfin làwọn iléègbìmọ̀ asòfin iná fi gbé àmọ̀tẹ́kùn kalẹ̀ tíjọba àpapọ̀ ò sí lágbára lórí wọn bí wọ́n sì lè dálẹ̀ fún ètò ààbò ẹ̀rí àwọn òfin kan bẹ nísìn tí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ti bu ọwọ́ lù lára ẹ̀ ní wípé òfin iná mọ̀nàmọ́ná yàtọ̀ sí pé ìpínlẹ̀ ìpínlẹ̀ kọ̀ọ̀kan lè pèsè iná iléeṣẹ́ ó lè pèsè ẹná èmi náà Lájí Abbas mo wá rówó mo bá ní ọ̀dà o mo fẹ́ pèsè iná fáwọn ará àdúgbò mi o lókè adúnímọ̀ta là o ọ̀yà o iná tí mo sì fẹ́ pèsè àwọn ará àdúgbò mi ni mo fẹ́ pèsè ẹ̀fọ́ yìí sì máa tà fún wọn ni o iye èrè báyìí mò ń jẹ iye báyìí níjọba ọmọ gbà ní owó orí lórí rẹ̀ òfin náà fi gbé yàn kalẹ̀ bíjọba ṣe wá ṣe òfin ìpínlẹ̀ náà ó tó wá tún òfin ṣe ọ̀dà ibi tẹ́ ìgbélé iṣẹ́ sí o ibi báyìí lọ́gbọ́dọ̀ wà o báyìí lọ́gbọ́dọ̀ wà o wáyà yín òkè lẹ́gbẹ̀gbà ni àbínú ilẹ̀ lẹ́gbẹ̀gbà irú nǹkan wo la faramọ́ àfaramọ́ bóyá àwọn nǹkan bí nǹkan nǹkan ìjà olóró tó lè mọ́ ba afẹ́fẹ́ jẹ́ bóyá sólà lẹ́lẹ́sẹ̀ ni o bóyá kinní kan lẹ́lẹ́sẹ̀ ni o oríṣiríṣi irú yẹn ìjọba ìpínlẹ̀ kọ̀ọ̀kan náà ó ṣòfin tó bá wá kò lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ ìjọba ìbílẹ̀ náà ó tó wá ṣòfin tiẹ̀ gẹ́gẹ́ bí ìpínlẹ̀ èkó kéèyàn ó tó kọ́kọ́ lè gbà yí pé ọmọ bíbí ìpínlẹ̀ èkó ni mí yóò ní ìjọba ìbílẹ̀ ìbílẹ̀ tó o ti wá fàpèjúwe ìsọlọ̀ Òṣòdì ìsọlọ̀ bóyá ọmọ ìsọlọ̀ ní ọ́ ìjọba ìbílẹ̀ ìsọlọ̀ ìwé ìdánimọ̀ gẹ́gẹ́ bí ọmọ ìjọba ìbílẹ̀ ìsọlọ̀ yóò wà fún ọ gbogbo tó o bá fẹ́ gbogbo tó o bá fẹ́ mọ̀ nípa rẹ wọ́n sì ṣòfin lẹ́yìn yẹn tí dátà bá ti wà ní ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan ó kù ti ìpínlẹ̀ tó pa gbogbo wọn pọ̀ ó ṣeé èmi wà ní sọlọ̀ mo lè mọ̀ mọ ọmọ ajégúnlẹ̀ a lè mọ̀ mọ́ra wa àmọ́ wa tá a wà nísọ̀lọ̀ ní word by word a mọ̀ra lẹ́yìn tá a bá fẹ́ tẹ́ bá fẹ́ gbà yẹn sábẹ́ bá fẹ́ ṣe àwọn iṣẹ́ kan wọ́n ní lọ sí ọ̀dọ̀ àwọn head of the community àwọn olórí agbègbè kí wọ́n bu ọwọ́ lù wọ́n béèrè ọmọlé ibo ni ọmọlé lágbájá ni ọmọ lágbájá ni tán bàbá rẹ àwọn èèyàn máa wá láti èkó ńgbà náà tí wọ́n wà ńgbà àwọn bàbá tí wọ́n ń bẹ tí wọ́n sì bá wọn pé bàbá ẹ̀ wọ́n bọ̀wọ́ lù láti lè mọ ibi tí wọ́n ti wá tí ìpínlẹ̀ èkó bá ṣe òfin láti rọ ọmọ bíbí ìpínlẹ̀ èkó lọ́rùn ni àlejò tó bá wá wò pé nígbà tí wàá dé ìlú àwa là ń dìfẹ́lọ́pù ìlú là ń tún kíní ìlú ṣe kò sí láì fi mi pé kálejò náà máa wá kò sí ń bẹ̀ orílẹ̀-èdè amẹ́ríkà gbogbo orílẹ̀-èdè tó ti làmìlaka lágbàáyé wọ́n ń fi àyè gba àlejò ṣùgbọ́n síbẹ̀ náà ọ̀tọ̀ ni ẹ̀tọ́ ọmọ onílé ọ̀tọ̀ lẹ̀tọ́ àlejò nígbà tá a bá ń wọ iléeṣẹ́ ìjọba tá à ń bá yíbò ń bẹ̀ nílẹ̀ yorùbá ẹ̀gbọ́n ń ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ àbúrò ń ṣiṣẹ́ nílẹ̀ yíbò oúnjẹ nílé orò oúnjẹ nílé eégún àwọn ọmọ tiwa ni òsì tí ìrísẹ̀ kóun náà lọ ṣiṣẹ́ níléeṣẹ́ ìjọba nílẹ̀ yíbò. tẹ́ ẹ bá dé àwọn ilé ìwòsàn àwọn yí àwọn general hospital àwọn nọ́ọ̀sì àwọn Ìgbò lọ́pọ̀ jù bẹ́ẹ̀ bá dé yunifásitì ìpínlẹ̀ Èkó àwọn Ìgbò lọ́pọ̀ jù ìyẹn tó tó ṣe mí láàánú ni wípé àwọn tó jó lóṣèlú slọ́ọ̀tì tẹ́ bá fún wọn àwọn girlfriend wọn àwọn àlè wọn tọ́jọ́ ọmọ Ìgbò ni wọ́n ń fún tí wọ́n ń wọlé ìwé ẹ lọ wo gba àwọn ilé ìwé lẹ́kọ̀ọ́ ọmọ Ìgbò pọ̀jọ́ ọmọ Yorùbá lọ tẹ́ bá lọ wo gbogbo ibi ti ń gbá bọ́ọ̀lù àwọn ọmọ Yíbò lọ́pọ̀ ju gbogbo ibi ti ṣeré ìdárayá tẹ́ bá rà wọ́n mọ̀ múra wọn ò ní mọ́ ọmọ Yorùbá nílẹ̀ Yorùbá àwọn tó yẹ kí wọ́n mọ̀ bẹ̀bẹ̀ yí pé my brother making a pick meal o àwọn làwọn ọmọ àmọ́ bẹ̀ ẹ dákọ̀ ẹjọ́ ẹ mú mi sí i eléyìí ń jẹ́ ara àwọn nǹkan àtúntò òfin tí wọ́n fẹ́ ṣe lẹ́ẹ̀kọ́ fún ọmọ Èkó àbí nígbà wọn bá ní wọ́n fẹ́ ṣòfin l'Anambra nígbà táwọn ilẹ̀ Ìgbò tẹ́ ń láwọn èèyàn tẹ́ ń láwọn Fúlàní lọ́jọ́ sí tẹ́ ń da wọn tẹ́ ń pa wọn tẹ́ ń lé wọn kú ṣé Yorùbá bá wọn dá sí i ń tọrọ wọn lọ́rùn nílùú wọn ni Arise TV báyìí là ń ṣe ń lé wa èèwọ̀ bòmí bí bẹ́ẹ̀ kọ́ orò ilé wa tá a ṣe lọ́jọ́ sí àtòtòrò ṣe o nígbà tá Arise TV ọ̀wà wí ẹni gbàgbọ́ wọ́n ń ṣòro ó ní ká mọ́ ṣòro wa àti mọ́jú ẹ̀yin lẹ́sìn sún ọjọ́ ọ̀bọ yín wá bá wa lọ́jọ́ orò àwa ti mọ́jọ́ orò wálẹ̀ kó kú lọ kárùn lọ o àwa ti múlẹ̀ ọjọ́ orò wa ò sì ṣe é yẹ̀ mọ́ a pe àwọn tó jẹ́ mùsùlùmí ilẹ̀ Yorùbá a ó sọ̀rọ̀ ṣé kìí ṣe pé yóò bọ̀nú àwẹ̀ àkọ́bọ̀nú àwẹ̀ wa o àdúpẹ́ o èyí tẹ́ jẹ́ kírísítẹ́nì a sọ̀rọ̀ ṣé kò bọ́ sínú lẹ́ǹtì yín kò sì bọ́ sí ọjọ́ chọ́ọ̀chì àwọn ní àkọ́bọ́ bẹ́ẹ̀ o àdúpẹ́ o nígbà tí pera wàwá tá a jẹ́ yorùbá àwa sì wá ṣòro sí wá kan Arise TV báyìí là ń ṣe ń léwe ìwọ bòmíì ni orí ẹja làwa jẹ́ ń lé wa lánàá orí èèyàn lèyẹn jẹ́ ń lé ti yí àwa ni ọ̀wọ́ tí wọ́n ń gbé lórí òfin tí ìpínlẹ̀ èkó fẹ́ sí láàárọ̀ ọ̀pọ̀lọpọ̀ òfin tí ìpínlẹ̀ èkó ṣe ni pé ọjà ìpínlẹ̀ èkó kó wà lọ́wọ́ ọmọ yorùbá gbogbo ọjà tá a mọ Yorùbá ń tà tẹ́lẹ̀ tí wọ́n ti tojú bọ̀ fàpèjúwe nísìn gbogbo building materials Ìgbò yìí ta building materials tẹ́lẹ̀ Ìgbò ti ń ta building materials ẹ lọ wo èmi làwọn aṣọ ní bàtà ní báàgì ní Ìgbò ti tọwọ́ bọ̀ mo play fídíò ìyá wa kan tó sọ gbogbo ojú ojú rẹ̀ rí táwọn ọmọ Ìgbò tí wọ́n ti gba gbogbo ilẹ̀ gbogbo ìta balógun tán tẹ́ bá lọ wò láyé ìjọ́un ìta balógun àwọn ìgbómìnà ilẹ̀ ẹ̀bà ń bẹ̀ tẹ́ bá wá sógun pa nìbàdàn àwọn ìjẹ̀sàlẹ̀ ẹ̀bà ń bẹ̀ a mọ̀ pé yorùbá jọ ni wá ìgbóònà lẹ́ẹ̀bà ní gbogbo èkó tí wọ́n ń ta ọjà ń bẹ̀ nìbàdàn àwọn ìjẹ̀sà ilẹ̀ ẹ̀bà ń bẹ̀ tí wọ́n ń ta ọjà àwọn bàbá wo sì bínú àwọn ìgbómìnà wọn ń jẹ alága ọjà nìbàdàn àwọn ìjẹ̀sà ń jẹ alága ọjà a ti mọ̀ pé nǹkan kan náà jọ ni wá òwò tí àwa náà bá ń ṣe táwa náà bá ń kó lọ lẹ̀ jẹ̀sà àwọn èèyàn wa náà lẹ́ẹ̀bà wọn bẹ̀ òwò míì táwọn èèyàn wa bá ń ṣe lẹ́kọ̀ọ́ jẹ́ ń kó lọ lẹ̀ gbómìnà ẹ̀ẹ́bà wọn bẹ̀ torí pé àmọ̀ pọ́mọ aládé kan náà ni wá bí èèyàn bá wá láti ilẹ̀ gbómìnà tó wá láti ilẹ̀ ìjẹ̀ṣà tó láti ilẹ̀ ìbàdàn tó láti ìkirè tó láti àpòmù tó láti abẹ́kúta tó láti ibikíbi tí wọ́n bá ti ki oríkì oríkì tí ń so wá pọ̀ ń bẹ́ẹ̀ tá a fi mọ̀ pé kankan náà ni wá irú èmi nísìnyí báyìí ọmọ ọlọ́yẹ mo yin lèmi àwọn ọ̀ràn ọlọ́yẹ sì pọ̀ lọ rẹpẹtẹ bẹ́ẹ̀ máa gba ọmọ ọlọ́yẹ ajẹ́ pé kankan náà jọ ni wá bẹ́ẹ̀ ti pẹ́ lómi lọ máa rẹ̀ sà ọmọ olúgbọ́n kankan náà ọmọ olúkòyí wọ́n ti mọ̀ ẹ́ rí i pé kòyí ń bẹ lẹ́kọ̀ọ́ náà a ti mọ̀ bá láwọn oríkì orílẹ̀ a fi ń dára wa mọ̀ pé ọmọ òòtù fẹ̀kan náà jọ ni wá ìdí nu tó ṣe wípé kẹ́rẹ́kẹ́rẹ́kẹ́rẹ́ a sì la ojú lẹ̀ àwọn yíbo sì gba gbogbo iṣẹ́ yìí nígbà tí ò sófin pé àlejò òwò báyìí ló lè ṣe o òwò báyìí ló lè ṣe o kí yíbo wá ní ilé ìtajà ìsọ̀ títí ń tajà rẹ̀ ó kéré ni ó pọ̀ ni o kò ní í gba ọmọ yorùbá sí kọ́mọ bó ń tajà yọ́ọ́ lọ abúlé wọn yọ́ọ́ lọ mú yàn wá ni. ilé ìfowópamọ́ kan sì ń bẹ ẹ lọ wò mo ti ṣe gbogbo àlàyé ń gbọ̀rọ̀ ọ̀bù àti gbọ̀rọ̀ owó ẹ lọ wò ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ìfowópamọ́ tó ṣe pé àwọn yíbò ni wọ́n ń bẹ ń bẹ gbogbo owó tèmi àti ẹtí yorùbá bá kó bẹ̀ wọ́n bá mú owó ìwọ́n mọ yá àwọn èèyàn wọn tẹ́ ẹ bá gbọ́gbọ́n fẹ́ ta lé kan bì kan yíbò ọ̀ wá wọ́n gbowó lẹ̀ fún wọn wọ́n bá rà ustaatu wa um, alájà akéwògbà gold wọ́n ṣe ọ̀rọ̀ yìí ti pẹ́ láti bí ọdún méjì yìí pé gbogbo àwọn ilé tí àwọn ará èkó ń tà àwọn akótilé tàwọn arúgún ìjọba lágbára àti máa gbé owó lẹ̀ máa ra ilé lórúkọ ìjọba ìpínlẹ̀ èkó kẹ̀sì máa tún kọ́ ṣùgbọ́n àwọn àlejò ní ìrà lóòótọ́ ẹ lè fún wọn ní sí ọ̀fọ̀ ninety years ó ti pọ̀jù fàlejò kí ninety years yóò tó pé nǹkan ó ti bàjẹ́ torí pé báwọn kan bá ṣe ń lọ làwọn míì ọmọ dìde tí wọ́n sì mọ léte ṣùgbọ́n àkọ́kọ́ ni wípé àlejò tó bá tó bá ra ilé òfin tí ń bẹ́ẹ̀lẹ̀ tẹ́lẹ̀ nígbà táwọn gẹ̀ẹ́sì dénú tó o bá fi lè wo ipò tó ń kọ́ o ti pàdá ilé lọ ra ọ̀rá lẹ o nígbà tá ọ̀rọ̀ bẹ́ẹ̀ tí um, abata kọ́lì fi bá wọn fà ń gbà náà mo ti sọ̀yún náà fún wa rí. Ìbò wa ń ra ilé àwọn Àwórì lára àwọn tó kó bá wa ní Èkó iná ni àwọn àwórì iná làwọn baálẹ̀ iná làwọn ọba wa tí wọ́n bá ti fi ìyẹn jọba títa ẹ lọ wọ ọkọ́ta ẹ lọ wọ ọkọ́ta báwọn yíbo ṣe pọ̀ ń bẹ̀ tó àwọn tí wọ́n ń jẹ́ bàbá wọ sọ́lọ̀ tì sọ́lọ̀ tò ní àwọn náà yọ ọmọ rókì lọ́kàn wọn gbogbo wọn náà wọ́n ta àwọn ilẹ̀ yìí tán fún àwọn yíbo ńgbà náà àbọ̀ rẹ̀ ní o mo sì sí sọ ní ọdún mẹ́rin sẹ́yìn tí mo ṣe tẹ bá rántí ngbà tí mò ń lo àgbàlá mo sọ mo ní à ẹ jẹ̀yà rẹ̀ ní táwọn bàbá yín ṣe ń gbà náà tó ṣe pé tá a bá fẹ́ gbalé Yorùbá fẹ́ gba yàrá kan nígbè mí wà lẹ́kọ̀ọ́ àwa mẹ́rìndínlógún là ń sunú mọ́sálásí ní sínátù Yusuf nísọlọ̀ lágbábí àká nọmba fọ́ àgbábí àká àwa mẹ́rìndínlógún là ń sunú mọ́sálásí tá a sì fìfẹ́ bára wa lò tí Yorùbá bá wá dáwó páwọn fẹ́ gbalé apá wa tiraka nígbà náà owó ilé ò tiẹ̀ tí wọ́n bóyá thirty thousand ní rúùmù kan gbà tí yíbo bá dé tọ́ba lòun gbé fifty thousand lẹ̀ yíbo làwọn bàbá wo fún nílé àbọ̀ rẹ̀ lóde yìí àwa tá à ti lé gbé ọ̀pọ̀lọpọ̀ wa àpadà àbàdàn òǹkàlùkù sápadà nígbà àgbà ń dé sínú mọ́sálásí náà la máa sùn sínú mọ́tò náà la máa sùn sínú chọ́ọ̀chì náà la máa sùn sínú ọjà la máa sùn yorùbá ń padà ibo ń kóra wọn wá yorùbá ń padà wọ́n ń ralé wọ́n ń kóra wọn sí i nígbà tó ṣe pé àwọn tó ń jẹ́ olórí wa bámúbámú làáyó àwọn ọmọ pé bí ń pẹ nìkọ̀ọ̀kan àwọn tó sì jẹ́ àgbààgbà wọn ò ronú wọn ò lo àròjinlẹ̀ bẹ́ẹ̀ bá ibì kan bẹ tí wọ́n pè ní Westminster ní Wharf ní Àpápá ẹ lọ wo àwọn tí wọ́n ń tajà bẹ́ẹ̀ àwọn yíbò wọn pọ̀ ń bẹ̀ ẹ lọ wo gbogbo tí ń kà wá àwọn yíbò wọn pọ̀ ń bẹ̀ gbogbo ọjà tó yẹ kọ́mọ Yorùbá ọmọ ta àwọn Yíbò wọn pọ̀ ńbẹ̀ wọ́n gba gbogbo ẹ̀ mọ́ wa lọ́wọ́ ìní àwọn tí ọ̀rọ̀ òye wọn wá rò pọ́mọ Yorùbá òmùwò ṣe Yíbò èé ṣe ìran Yíbò èé ṣe ìran ṣòwòṣòwò ẹ lọ wonú ta ayé kò sóko Yíbò nínú ta ayé ó kọ Yorùbá lẹ́ẹ̀mọ́ bánú ta ayé mo ti sọ fún wa rí tá bá fẹ́ mọ àwọn ìran tó ti pẹ́ láyé ìran tí wọ́n bá ń dé adé adé adé la fi ń mọba ẹ lọ gúgù ẹ̀yin náà ẹ lọ sórí gúgù ẹ kàn gúgù pé Yorùbá crown ẹ rí àwọn adé ìṣẹ̀ǹbáyé tí ó gbé wá ẹ wá gúgù Igbo crown àbí Igbo kò sí tí ń jẹ́ Igbo rẹ́dẹ̀rẹ́dẹ́ ni àwọn ọmọ kírètì yún fúnra wọn o Igbo ni Igbo ń jẹ́ lẹ́yìn ogun Biafra wọ́n ń pera wọn ní Igbo ní ìmọ̀bí tí wọ́n ti rí ẹyẹ ìgbìgbò tí wọ́n ń pera wọn ní Igbo ẹ̀yà ògbó wà lọ́dọ̀ tiwa olúgbò wà lọ́dọ̀ tiwa ẹ wá kẹ ẹ bá tẹ Igbo crown àbí Igbo crown ẹ rí páwọn fìlà àgbàlódé tágbà tí páwọn òyìnbó ń dé ni wọn ó kó ni ó gbé jáde ẹ lọ wo ìwọ aṣọ wa àwa la ní aṣọ òfì la ní sányán la ní àlárì la ní aṣọ ẹtù àwa la ní aṣọ alágbàá àwa la ní aṣọ àdìrẹ ẹni aṣọ ìpìlẹ̀ yíbò dà ẹ mú wá ìtẹ́ẹ̀bá rí aṣọ ọ̀gbàlódé ètò òyìnbó ni torí pé ìran àwọn ìran tí ń lọ àwọ̀ mọ̀dí ìran tí ń rìn hòhò ni gbọ́lójú wọn là àwa la ní òwò ká ṣe òwò láti bí lọ sọ́tún sósì fàpẹ́júwe mo ti sọ. So tí Sunday Ìgbòho bá ń kiri ẹ̀ pé èmi ọmọ aládìkún ọjà kan ń bẹ tá à ń pè ní ọjà ìgbòmẹ̀kùn ọjà ìgbòmẹ̀kùn yìí ọjà tó ti wà ní nǹkan bí ẹgbẹ̀rún ọdún mẹ́ta sẹ́yìn ni tó ti pé ọjà àṣẹ̀ǹbáyé ni wọ́n èbí Odùduwà nígbà tọ́jà ìgbòmẹ̀kùn ti wà ní ọjà ìgbòmẹ̀kùn àwọn tí wọ́n á fún níwèé àṣẹ pé ẹ máa ta àdí sẹ́rí àdí wọ́n wá máa ń rà á láti Europe àwọn èèyàn rò pé ká máa bára wa ṣòwò ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wọ́n wá láti Europe àwọn Portugal máa ń wá àwọn máa ń fẹ́ lò láti fi tanná sí ààfin ọba àwọn ọlọ́lá wọn sí ọjà wọn wọ́n máa ń fẹ́ lo àdìí àdìí à látara ẹ̀yìn ẹ̀yìn ni èkùrọ́ ni ara ẹ̀ láti rí lára èkùrọ́ àdínú èyí tá à ń rí lára àgbọn là ń pè ní àdí àgbọn àléfọ náà ṣe òróró a sì lè fi ti àgbọn náà ṣe òróró para àti òróró tó ṣe é mu tó ṣe é ṣe bẹ̀. àdìyí àwọn tó wá ń pè láládìíkún àwọn ọmọ Ọbàtálá nínú àwọn ẹ̀jẹ̀ Ọbàtálá ìní Olúfọ́n ìní àkọ́bí Ọbàtálá Olúfọ́n ni àkọ́bí rẹ̀ aládìíkùn yìí àwọn ni wọ́n wá wà àwọn ni wọ́n ń ṣe àkóso àdílọ́jà ìgbòmẹ̀kùn àdínkù pé àdí tiẹ̀ o nínú àgbá tẹ́ máa ń rọ́ sí o nínú kòkó nínú sáàgbó wọ́n máa ń rọ́ tí ó kùn ún èyí ta ẹ̀jẹ̀ òru fún yàn alàjẹ́ ni aládìíkùn ìran òwò tá à ń ṣe nu a sì máa ń ní ọjà ànárà nílẹ̀ Yorùbá ọjà yàtọ̀ sí ọjà ọjà tá a bá pè ní ọjà náírà ebi tó ṣe pé a ti lè ra osis tá a rà tá a tó tà lọ́pọ̀ tó ṣe pé a rà lọ́pọ̀ a kó wábẹ̀ lọ́pọ̀ àwọn tá a bá kó débi tá à ń lọ àwa náà tún lè tà lọ́pọ̀ àbí ká tún tà lẹ́yọ ẹyọ ọjà náírà nu irú ọjà báyìí ò wọ́pọ̀ irú ẹ̀ lọ́jà Ìgbò ọjà Ìgbò mẹ́kùn ọjà Ìgbò mẹ́kùn yìí ẹni tó ṣe pé wọ́n ń wá láti ilẹ̀ lárúbáwá wọ́n ń wá káàkiri ní ọjà ìgbò mẹ́kùn-ín ibẹ̀ lórúkọ yorùbá ti jáde torí pé níbodè tí wọ́n gba ọ̀dọ̀ rẹ̀ kọjá àwọn ọmọ Ọ̀rànmíyàn ni inú ugbó làwa wà inú ugbó làwa wà ọjà ìgbò mẹ́kùn nílé inú ugbó lọ́wà àwọn àwọn Arab àwọn fi wá ń pè wá tí wọ́n wá láti ilẹ̀ Yemen àwọn wá ń pè wá ní Yarubawa pé àwọn ará inú igbó ní ìtumọ̀ rẹ̀ ará inú igbó àwa náà wá ń dá padà fún ọpẹ́ yìí náà Lárúbáwá Lárúbá ẹ lọ wọnú ìtàn ayé kò sẹ́nì kankan tí ń pe àwọn Árábù ní Lárúbáwá ju Yorùbá nìkan lọ tán ẹ̀rí máa ń kọrin àbí anábì sílùú mẹ́ka ó sì jẹ́ ìran lárúbáwá àwọn bàbá wo ní pè wọ́n ní arab láyé lárúbáwá làwọn bàbá wo pè wọ́n àwọn náà sì ń pè wá ní yarúbáwá kì í ṣe pé fúlàní jòkó fúlàní ọjọ́ wo tuntun tán fúlàní fúlàní ọjọ́ wo ìtàn fúlàní ìgbàwo kì í sì ṣe pé haúsá ló fún wa lórúkọ àwọn arab tí wọ́n wá sí ọjà ìgbò mẹ́kun ìbá ní èdè aráàbù àti èdè yorùbá fi ń wọnú ara wọn àṣẹ́kù bọ̀bí tá a ṣòwòdé làwọn ti sudan tẹ́ ẹ bá dé sudan làwọn adandawa tẹ́ ẹ bá dé libya àwọn yàrìbà wọ́n ń bẹ́ńbẹ́ táwọn tó jẹ́ yarubawa yarubawa àwa náà lọ́dọ̀ wa yorùbá ni kó tó wá di yorùbá ìmọ̀ tún èdè ṣe ìmọ̀ ó ti ṣẹlẹ̀ ọ̀dà fún àpèjúwe Iléṣà ṣé Iléṣà ń gbogbo wa ń pè sáwọn ará Iléṣà ṣé Iléṣà wọn ń pèlú wọn Iléṣà làwọn ó pè yú làwọn ó lò síbi táwa ń lo ic ẹ oní nǹkan ń pè nǹkan rẹ̀ ní Iléṣà àwa sì ní Iléṣà ṣé ṣé àwọn wọn sì ni àbáwá la sí Ìjẹ̀ṣà àwọn ó sì ní Ìjẹ̀ṣà bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ yo yorùbá yorùbá yorùbá yorùbá yorùbá lónìí a ti lo ìgbà tí yorùbá ń ṣe ọ̀rọ̀ pè a sì ti lo ìgbà tí yorùbá ń fi gbogbo ẹnu pe ọ̀rọ̀ ọ̀dà nígbà tí ẹ̀sìn islam dé nígbà yorùbá iṣẹ́ àkà ṣe iṣẹ́ àkà ní lárúbáwá ń tó kọ wọn isiaki ni yorùbá ò ní isiaka tàbí siaka ṣe tí yorùbá ń pè nù tí wọ́n bá sì pé abáàsì èyí tí ọgbà sí i wọ́n fi sí abáàsì báà lọ́gba sẹ́dà ló jẹ́ dọ́bù kìí ṣe double s báà ni b ni double b bí bí nǹkan ṣe rí nílẹ̀ yorùbá a jẹ́ ìran ṣòwòṣòwò tá a sì mọ òwò ṣe tá a sì ń ṣe òwò wa ní ọjà ìgbòmẹ̀kùn a tún láwọn ọjà míì lẹ́yìn lẹ́yìn làwọn akẹ̀sán baálé ọjà dé àwọn ìlú ńlá a máa ń pe ìlú ní ọjà àwọn ìlú tó ṣe pé wọ́n bá ń ná ọjà ń bẹ̀ a máa ń pe àwọn ọba wọn ní ọlọ́jà bá a ṣe máa ń pe ìlú a lè pe ìlú ní ìlú a sì lè pe ní ọjà nínú àwọn ẹsẹ̀ fáìmọ̀rí tí wọ́n mọ̀ pé kíní kan ọlọ́jà kíní kan ọlọ́jà ìlú ni. ìran Yorùbá nù tá a sì ń bá bọ̀ títí títí títí tá a sì nílànà tiwa Yorùbá oyè ìyálájẹ èso oyè ìgbàlódé ìyálóde èso oyè ìgbàlódé oyè tó ti wà tipẹ́ ni bàbá lájẹ ìyálájẹ ajé àwalalajé kìí ṣe yíbò àwalalajé ìran yíbò èsì ìran ṣòwòṣòwò ṣùgbọ́n ńgbà tá a ti da gbogbo ẹ̀ pọ̀ tí wọ́n ti rí wa jíjájẹ́ ńlẹ̀ yóò ẹ lọ wo tó sọlẹ̀ yíbò di gbajúmọ̀ lónìí ilẹ̀ Yorùbá ni Èkó wá ń wòye pé a ti fi ààyè gba àlejò jù ó ń kú òlékòó ó ti ń lọ káàkiri gbogbo ẹ lọ sí Abẹ́òkúta gbogbo àwọn òpópónà látọ̀dọ̀ àwọn yíbò ti ra bẹ̀ tán ẹ wá sí Ìbàdàn ẹ wá sí ìbàdàn ní èkó tẹ̀dó gbogbo yíbo ti ra èkó tẹ̀dó tán èkó àwọn ará èkó wọn wá tẹ̀dó bí yíbo ti gbà máwọn ará èkó lọ́wọ́ o bí wọ́n tún ti ṣe gba abalógun uh, mọ́ àwọn ìgbónà lọ́wọ́ gbogbo èkó tẹ̀dó yíbo kan ní gbogbo ẹ̀ léyìí tá a sì padà ṣùgbọ́n bí ìlú bá torí àwọn àgbààgbà bàjá ìmọ̀ wá wù ẹ jẹ́ ń lẹ́kàn sí wa lára àwọn àgbà oyè ìbàdàn lónìí ẹni bàbá wa hamidu ajibade kọ́ńplẹ̀sì ti ń bẹ ní géètì nígbà tí wọ́n dáná súngbà june twelve yíbò ló fẹ́ rabẹ̀ tó fẹ́ kọ́ àwọn àgbààgbà tó jẹ́ àwọn àgbààgbà oyè ìbàdàn ìgbà náà wọ́n ní láéláé yíbò lè ra nǹkan sáàrin gbogbo ìbàdàn ní géètì iná fi jẹ́ kí bàbá wa hamidu ajibade ọ̀rà ńgbà náà bàbá wa hamidu ajibade àtàwọn ẹ̀mẹ̀wá wọn náà ti wá wà ní àgbà oyè ìbàdàn òfin wo làwọn ṣe o fúnlẹ̀ ìbàdàn tí wọ́n lè gbé bá gómìnà láti dáàbò bo ọ̀làlẹ̀ yorùbá ẹ lọ sí gbogbo òwò ròdù yíbo ti ra gbogbo agbègbè òwò ròdù mọ́dé àpẹ́tán. nígbà wọn bá sì ti ra gbogbo ẹ̀ tán àwọn wọn ń tu ìsọ̀ wọ́n ń fáwọn èèyàn wọn nísọ̀ gbogbo ọjà wọn ni wọ́n ń kó gbogbo orin àwọn aláàjì eh, eh, twins ambalis la máa ń gbọ́ táwọn ń tani tán ta gbogbo yíbò ní ń tani ní ń ta building materials àwọn ọmọ ń taṣọ báyìí a sì lajú alọ́ba aníjòyè ńlẹ̀ Yorùbá aní gómìnà ńlẹ̀ Yorùbá aní chairman ńlẹ̀ Yorùbá a sì ń sọ my brother eh, don't don't don't do tribalism a sì tribalism ẹlẹ́yàmẹ̀yà gbọ́dọ̀ ṣẹlẹ̀ ẹlẹ́yàmẹ̀yà ń bẹ ẹ̀yà mi lẹ̀yà mi ẹ̀yà rẹ lẹ̀yà rẹ o ò létí ilẹ̀ Ìgbò wá kọ́ lọ fẹ́ jẹ gómìnà nílẹ̀ Yorùbá o ò sì létí ilẹ̀ Yorùbá wá kọ́ lọ fẹ́ jẹ gómìnà nílẹ̀ Haúsá àbí nílẹ̀ Ìgbò kó ń kálu kó gbé kó mójútó lé rẹ̀ kó ń lé ó gbélé òfojì a gbọ́dọ̀ mú ojú tó o ìdí nìyí táwa fi ń pariwo pé ìjọba ẹlẹ́kùnjẹkùn Ìgbò ò ní gbà láíláí alẹ́ mi ń sọ sẹ́gbẹ́ ibo níbì kankan lọ ẹ sọ fún ibo yìí pé ẹ já padà sí regional system gbogbo ilẹ̀ ibo nígbà kíní iná tí mò ń lò yìí jùmí àwọn wá fún mi ẹni tó wá wá nígbà tó sàǹbà mi sọ máa bí lẹ́yìn tó bá sì wá bá mi ọ̀ gbọ́ Yorùbá ni àwọn olóhùn ọ̀gbọ́ Yorùbá èmi náà gbé yìnbó àìta síra wa màá bẹ̀rẹ̀ sí ní bá sọ̀rọ̀ nígbà mo rí i pé kò gbọ́ Yorùbá wọn á ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan fún un ní ọwọ́ níbula ó ní cross river mi lókè Calabar ní ọ̀rọ̀ òye wọ wọ́n á ṣàlàyé àwọn kankan fún inú ẹ̀ dùn gan lọ́rọ̀ jẹta mo ṣàlàyé fún mi ní ìṣòro tá a ń ní àwọn gómìnà wa ni ṣùgbọ́n lórí ìṣòro tá a wá ní Nàìjíríà àwọn Yíbò ni àwọn Yíbò ti ń pariwo wọ́n àwọn marginalize àwọn o wọ́n ṣe kinní kan fáwọn o wọ́n fìyà já wọn o ilẹ̀ Yorùbá wọ́n ní ìpínlẹ̀ mẹ́fà Eh, south south wọ́n ní ìpínlẹ̀ mẹ́fà kínní kan ní ìpínlẹ̀ méje eh, àwọn àwọn ní ìpínlẹ̀ márùn-ún ni sọ ọmọ pé ìpínlẹ̀ márùn-ún wọn déédéé ìpínlẹ̀ ọ̀yọ́ tiwa ni láì mọ́ ọ̀ṣun ondo ogun èkó èkìtì mọ́ mo ní ìjẹ́wọ́ wá mọ̀ yí pé ìpínlẹ̀ wọn àti ìbàdàn díẹ̀ ló fi jura wọn lọ àwọn wà ní thirty thousand square kilometre àwọn wà níbi twenty twenty nine tó pé wọ́n tún bùkún fún wọn ní o ìbàdàn ọ̀yọ́ sẹ̀tì jùlọ nínú reality ká gbà pé tẹ́ tún bù. mo ní sọ wá rí ìpínlẹ̀ Kwara mo ní sọ ọmọ pé ju gbogbo <laughs> gbogbo south east lọ ilẹ̀ Yíbò ó ní ààbò ní tẹ́bà jù bẹ́ẹ̀ mo ní tàgùn ni mo ní sórí yìí wá kéré mo rí ìpínlẹ̀ Niger Niger state tẹ́ bá pín sí méjì ìkọ̀ọ̀kan rẹ̀ ó tún ju gbogbo ilẹ̀ Yíbò lọ àwọn kan jẹ sàárà ni máa yẹn bá mu náà mo ní mo ti fọ́n ṣẹ̀ṣẹ̀ wọ́n náà mo á ṣàlàyé ẹ̀ fúnlẹ̀ yọ kọ̀ọ̀kan mo ní náà ká wá padà sí ìjọba ẹlẹ́kùnjẹkùn kí kí south east ó wà kí àwa south west ó wà south south ó wà north east ní north center ní north west ní north west ní kó kálukú ó dá dúró tó bá wù ilẹ̀ yorùbá àbá àpín state wá sí fifty <laughs> nígbà tí èsì péjọba àpapọ̀ ni yóò fún ọ wá láàlọ́ fún un bàbá wa wulẹ̀ yíbò kó sọ pé márùn làwọn ó dùn ó <laughs> nígbà bá pàwọn tó gbé ni ìgbà tí wọ́n wá lè mọ́ sọ pé àwọn ó pinra wọn sí ìpínlẹ̀ fifty ìní ìgbà tí wọ́n bá fún wọn ní regional system ká fún wọn ní ìpínlẹ̀ kan sí lórí bí wọ́n ṣe mọ bíntín tí wọn ò sì pa nǹkan kan fún nàìjíríà tí ojú tiyín bá fọ́ o ojú tiwa ò fà wá ríran o làákàyè wa ò sì kú ọpọlọ wa ò sì dàrú ìṣòro tá à ní láyé ní ìṣòro yíbò wọn ò sì ní nítẹ́lọ́rùn yíbò ò lè nítẹ́lọ́rùn tá yóò fi parẹ́ ni ọlọ́ọ̀bọ́lọ̀ sì dá wọn torí pé wọn ò rí ọlá rí nígbà òde ayé ipe àgọ́ ìrosù dé tọ́ba sísítẹ́ẹ̀mù jẹ́ tẹ́ ń súnmọ́ bí ọlá tẹ́ ń súnmọ́ gbogbo ẹ̀ ìran tí ọba ti rọ́lá rí ìlòkulò ni ó lọ́lá nígbà Tinubu débẹ̀ tó ṣe pé ìran ọlọ́lá ni ó rí ọlá rí ẹ bó ṣe rí ẹ wà àwọn gómìnà wa lọ́dọ̀ wa ẹ wò bí Kúnlé Amósùn ẹ wo ohun tó ṣe ẹ wà àwọn gómìnà wa gbogbo ta nílẹ̀ Yorùbá ẹ ń bá ti rí ọlá rí ẹ rí bí ó ṣe sọlá aláìrọ́lá ní ní bọ́lá jẹ́ ẹgbẹ́ kí Yorùbá kan sọ pé mò ń lọ fíléèjì fíléèjì àwa ilé làwa máa ń ní á ní oko oko làwọn máa ń ní bí arére ilé kókó arére arére nígbà ẹ lọ wo rẹ́kọ̀dù àwọn òyìnbó ń gbà délẹ̀ Yorùbá wọ́n bá wa ní ìlú ni. Ba, ọjà ìjàyè Kúrunmí tó tu fifty thousand òyìnbó fúnra rẹ ló rẹ́kọ̀dù ẹ̀ fifty thousand capacity ẹ lọ sí Europe gbà rẹ béèrè pé mélòó ni ọjà wọn akẹ̀sán baálé ọjà níta gbọ́dọ̀ pé two hundred thousand ọjà òyọ ọjọ́ sàwọn ọjà káàkiri Yorùbá táwọn o tó sojú wọn tí sì rí ẹ wá lọ wo àwọn ọjà lásìkò ní eighteenth century nineteenth century ẹ lọ wòye population ọjà tí ń bẹ ní àwọn Europe nígbà àwa ti ní ètò a sì ti ní ìlànà tiwa tá à ń tẹ̀lé irú ìlànà báyìí inimudashiru ọbaṣá abẹnugan ilé ìgbìmọ̀ asòfin Èkó iná fẹ́ tún ṣe bóòlù ilẹ̀ Yorùbá ó ṣe dá torí pé ìpínlẹ̀ Èkó lolú ilẹ̀ Yorùbá lónìí gbogbo ojú ló wà lára ìpínlẹ̀ èkó gbogbo ọmọ yorùbá àmọ̀lú èkó nù tá à ń gbọ́n tí ò sì ní gbẹ ṣùgbọ́n ẹjẹ́ àfọwọ́sowọ́pọ̀ ìjọba ìpínlẹ̀ èkó ọmọ ìpínlẹ̀ èkó ọba ìpínlẹ̀ èkó ìjòyè ìpínlẹ̀ èkó ọlọ́lá ìpínlẹ̀ èkó ẹjẹ́ àfọwọ́sowọ́pọ̀ kí làwọn ìpínlẹ̀ yòókù ní nílẹ̀ yorùbá tá a lè fi owó èkó tá a lè fi develop tí ó sì wúlò fún wa lẹ́kọ̀ọ́ tí ó wúlẹ̀ fúnlẹ̀ Yorùbá ẹja dókòwò sáwọn ìlú míì nípa iṣẹ́ àgbẹ̀. Èkó lódò ẹja ẹja dókòwò nípa ẹja ká kó ẹja láti Èkó wá Bàdàn ká kó Òṣogbo ká kó lọ Oǹdó lọ Ọ̀gbá ká kó Ògùn ẹja dókòwò káwa náà ó dókòwò ẹdìẹ ẹyin kákó lè kó ọ̀gẹ̀dẹ̀ kákó lè kó ẹja àfọwọ́sowọ́pọ̀ bíi tìrẹsì bá ti lè wù ilẹ̀ tá a ní nílẹ̀ Yorùbá tá a lò ọ̀pọ̀ jù ń tá a ń lò lọ ọ̀pọ̀ jù ń tá a lò lọ ẹja àfọwọ́sowọ́pọ̀ gbogbo àwọn abẹnugan bí àwọn gómìnà ṣe máa ń ṣe ìpàdé ẹ̀yìn asòfin ìpínlẹ̀ Èkó ìpínlẹ̀ Ògùn ìpínlẹ̀ Ọ̀yọ́ ìpínlẹ̀ ọ̀ṣun ìpínlẹ̀ èkìtì ìpínlẹ̀ oǹdó tí kwara bá gbà para wa lu àwọn ìpínlẹ̀ kwara ẹ̀já apera wa ẹ̀yin abẹnugan ẹ̀yin asòfin nípàdé ọjọ́ ọ̀la ilẹ̀ yorùbá torí wípé n ti ń bẹ nínú ilẹ̀ tó lè sọ wá di ògo. ta a dá padà sí ní tí Awólọ́wọ̀ fílẹ̀ lọ́jọ́ sí ẹ wo KSA Sanusi ẹ̀gbọ́n mi dáadáa tó ṣe pé àrò kan ó sì fa ikún àsun ìdá fún ẹ wo ẹ wo Abẹ́òkúta ẹ jẹ́ ìwò sí nẹ́tíwọ̀kì náà àbí flagging torí íńtánẹ́ẹ̀tì wà wà òkè ẹ wo Abẹ́òkúta tó jẹ́ wípé orí nǹkan àlùmọ́ọ́nì oríṣiríṣi bitument irin irin tútù gbogbo ẹ̀ ló wà ń bẹ̀ ìjà àjọ gbogbo àwa Yorùbá a nílò láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Èkó láwa tá a jẹ́ Yorùbá ẹ jẹ́ a fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Èkó àtàwọn tó ń gbógun wọn ó gbógun wọn ó sì fẹ́ fogun jà wá wípé ìlànà tí ìjọba ìpínlẹ̀ Èkó gbélẹ̀ kọ́mọ̀ lè ṣeé ṣe. Se ṣùgbọ́n ẹ jẹ́ kí wọ́n bá wa ní ìrókò pé tá a bá rọ́ọ̀lù yóò dùn kàkàkà ni ẹ má jẹ́ wọ́n bá wa ní ìtì ọ̀gẹ̀dẹ̀ tó ṣe pé tẹ́ mákàtí má dábàá ẹ̀ héwù àbí tí wọ́n bá rọ́ọ̀lù ó ti wó ẹ jẹ́ bá wa ní ìrókò ká dúró gbogbo ẹ̀yin gómìnà wa gbogbo àwa ọlọ́lá gbogbo àwa amòfin gbogbo àwa adájọ́ gbogbo àwa agbẹjọ́rò gbogbo àwa èèyàn ńláńlá gbogbo àwa jẹ́nẹ́rà nǹkan mi ìfọ́ bá ti ń dákọ̀ jẹ́nẹ́rà ìfọ́ bá sọjọ́ sí o gbogbo àwa general ọmọ yorùbá gbogbo àwa major general gbogbo àwa ìkan ọmọ yorùbá gbogbo àwa olówó gbogbo àwa bọ̀rọ̀kìnní àsìkò tá a gbọ́dọ̀ dáàbò bo ilẹ̀ yorùbá torí ọjọ́ ọ̀la àwọn ọmọ wa rèé àwa náà ti rí báyìí gbogbo ariwo fúlàní fúlàní ẹ wo ibi tó ti ń wá ṣe ti rí pé ti yíbò ni ejò tá a fi sórí òrùlé tá a wọlé sùn ni lọ̀rọ̀ yíbò ṣùgbọ́n ọlọ́run ò dojú tì wá ni mo sọ yí pé tó bá kanlẹ̀ tó bá kan òkè yorùbá ní ó níbi tá à ń gbé e kà ẹrù ni ó ti kanlẹ̀ ó sì kan òkè kò síbi tá à gbé sí mọ́ yorùbá tó ló níbi tá à ń gbé e kà e gbé fún àwọn bàbá wa ẹ wo ibi tá a gbé e kà nígbà ìbò tó ṣe yí pé oòrùn ńlá fi gba èkó lọ́wọ́ àwọn ọ̀tá ilẹ̀ yorùbá wọ́n ti búra fún spíkà wa ìgbésẹ̀ ti bẹ̀rẹ̀ ẹlẹ́tìgbẹ́ngbà kan tí wọ́n ní kí wọ́n máa sọ yorùbá nílé ìgbìmọ̀ asòfin ẹ̀pá àwọn ibo náà wọ́n gba kóòtù lọ́ngbà ní àláyé àyákò wọn àyákò wọn ṣùgbọ́n nísìnyí wèrè la fi ń wo wèrè sẹ́mọ̀ pé ńgbà tí wèrè kan jáde tó lóun ẹ̀ ṣe ń dí ìgbò àwọn okò kìíní kan wá òun yọ rà sátìmọ́lé ni nílẹ̀ wa tá a bá ya lù ọ́ nílẹ̀ wa ẹ jẹ́ kí wọ́n mọ̀ ìpìlẹ̀ yorùbá ni wọ́n ń pè bíi ìpínlẹ̀ èkó ni wọ́n ń pè bí àwa la sì ní ìlú wa a sì lọ sí ìlú onílùú láti lọ máa fọwọ́ lalẹ̀ a lọ sí ìlú onílùú láti máa fọwọ́ lalẹ̀ ẹ̀tọ́ wa ìlú wa ó dọwọ́ wa gbogbo ọmọ yorùbá ẹ̀já mọ bí ṣe ń lọ oríṣiríṣi propaganda ni wọ́n mọ̀ sí ìjọba jẹmọ́bẹ̀ ìjọba ìpínlẹ̀ èkó àti gbogbo ìjọba ilẹ̀ yorùbá àwọn blogger àwọn yíbò kan bẹ nílẹ̀ yorùbá tó ṣe pé ojoojúmọ́ in tó lè dá wàhálà alẹ̀ wọn ò rí nǹkan gidi gbé rí ẹ jẹ́ kófin ọ wà o ẹ rí pé ńgbà tí twitter ń gbà yẹn tó yájú sí ààrẹ orílẹ̀ tá a fòfin píùn wọn kọwọ́ ọmọ wọn bọ̀ sọ́gbà táwọn náà mọ iye tí wọ́n ń pàdánù ní nàìjíríà ẹ jẹ́ á gbé ìgbésẹ̀ èèyàn ò lè wá láti ilẹ̀ yíbò kó wá lóun ṣe kọ́mẹ́dì kan àbó òun ṣe dírámà kan kó wá máa wá máa bú bàbá mi kó máa fan ìran mi nínú ìlú mi àwọn náà wọ́n o àwọn ọba wọn já o ilẹ̀ yorùbá ìdáàbòbò rẹ̀ ń bẹ lọ́wọ́ ọmọ yorùbá ni àwa náà lè lọlẹ̀ yíbò ká lọ máa fọwọ́ lálẹ̀ fún wọn o ìjọba ẹ bá wa gbé ìgbésẹ̀ ẹ já fọwọ́sowọ́pọ̀ àsìkò tá a gbádùn ilẹ̀ yorùbá ni gbogbo ọ̀rọ̀ táwọn èèyàn wá ń kójọ ńlẹ̀ yorùbá ẹ̀nà fọ́mọ yorùbá ẹ̀yin oníléeṣẹ́ ńláńláńlá ẹ ra mọ́tò two hundred million three hundred million kọ́ títì mélòó lẹ ṣe ayé sólà sólà sólà elajin. ó gbé odidi ìlú kan tẹ́ẹ̀sẹ̀ tó ṣe pé lọ́dún mẹ́wàá wọn máa lo náà lọ lọ́fẹ̀ẹ́ ìjẹ́ ẹsẹ́ bí gbogbo ẹ̀yin olówó ọlọ́rọ̀ tẹ́ ẹ nílé iṣẹ́ ńlá táyìn náà mo kọ yín tẹ́ ẹ ní tẹ́ ẹ ní míì ti ti owó ẹ lè kówó lọ ọ̀run o níjọ́ tẹ́ ẹ bá kú ó ti di tẹni ẹlẹ́ni tẹ́ ẹ bá kú ó ti di tẹni ẹlẹ́ni ẹ wá lò ó fún ìlọsíwájú ìlú ẹ kọ́ ilé ẹ kọ́ ọjà ẹ gbé fáwọn ọmọ ìlú ẹni ẹ fún wọn lówó ó yẹ ẹ máa fi tajà tọ́lọ̀ ń kẹ́ ẹ mú one billion ẹ mú five billion ẹ wá ilẹ̀ ẹ já kọ ọjà sí bíi ẹ já tún bíi tún ṣe ká kọjá sí ẹ já kọ́lé báyìí ẹ pín fáwọn èèyàn ẹni ó yẹ ẹ máa sanwó bóyá láàrin ọdún mẹ́wàá lẹ́fẹ̀ẹ́ máa máa sanwó owó tètè tètè ẹ ṣe nǹkan tí ó dẹ̀lú lọ́rùn ìjọba ìpínlẹ̀ Èkó gbogbo ìjọba àwa tọ́lọ̀ ń bẹ́gi ọ̀la ẹ já ran ìlú lọ́wọ́ nígbà tí Ọbásanjọ́ tó lóun ò fún ìjọba ìpínlẹ̀ èkó lówó ńgbà náà ẹ wo làákàyè táwọn ará èkó lò àti àwọn olùgbé èkó gbogbo wọn fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú aṣíwájú bọ́lá ahmed tinubu ààrẹ nàìjíríà lónìí tí wọn ò fi jójó ti ààrẹ ńgbà náà tí wọ́n ń dá owó tí wọ́n sì jọ ń ṣe tẹ́kọ̀ sì fi dà ètò ní gbàgbérú àwọn bẹ́ẹ̀ láéláé mo kí bàbá mi o elékòó mo kí gbogbo lọ́balọ́ba o mo forúkọ bàbá mi ọ̀sọ́lọ̀ ti ìlú ìsọ̀lọ̀ ẹ ọba tèmi nu onísọ̀lọ̀ bàbá mi kàbírù adélájà gbábíàká mo fi kí gbogbo yín o ìpínlẹ̀ èkó ò ní bàjẹ́ o ìlú ẹnìkọ̀ọ̀kan ò ní bàjẹ́ mo kí ọ bàbá mi o chief imam alhaji sulaiman eh, ní Mushin chief imam Mushin central mosque mo kí yín o mo kí gbogbo ẹ̀yin èèyàn mi ní Mushin pátápátá o eh, ìlú èkó ò ní bàjẹ́ o tedori imam wa Rátìbí mo kí gbogbo yín pátápátá ìlú èkó ò ní bàjẹ́ o torí pé àwa náà mọ omi ọgbọ́n ìlú èkó ìlú èkó ò ní bàjẹ́ o ẹ jẹ́ ká rántí pé a níbòmíì tá lè pè nílé ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ilé asòfin èkó àti ìjọba ìpínlẹ̀ èkó yóò mọ ta lára ó ti ń jó wọn o Arise TV ti ń sọ̀rọ̀ ó ti ń jó wọn bí ṣe ń dùn wọn yóò mọ dùn máwa kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ a ó máa gbàlú lọ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ títí láíláí la ó máa gbàlú lọ láíláí la ó máa gbàlú lọ láíláí a ó máa gbàlú lọ láíláí títí láíláí la ó máa gbàlú lọ láíláí èkó ò ní bàjẹ́ o.